الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ẹfún ọlọ́wọ́n وبعلا aláàánú أنت رأيك يا tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún olùfẹ́ nabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kuma bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ bẹ̀rẹ̀ wọn bá kó sánú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá gbogbo àwọn àjẹmọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta fàánú ẹ̀yí wa kú láyà tó kí àmà tí fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ òní náà kí Sahih Buhari kìtàbù bòyó náà láti ń ọ̀rọ̀ nípa owó kíkẹ kí ni òṣèríà ẹ̀kọ́ nọmba 51 nípa owó lábẹ́ kaláàrọ̀ báàbùl kílò alàbá ihun wọlmọ́ọ̀tì báàbù kama wọn kan of scale ẹni bẹ́ẹ̀ ta nǹkan ní ẹni bẹ́ẹ̀ ra nǹkan ní kárí pé àwọn kan bá ní ọ̀rọ̀ ajẹ́ irú àárọ̀ ìtìrú àkàtò mi pé àwọn pẹ́ ẹ má bẹ́ẹ̀ rẹran kí wọ́n bẹ́ẹ̀ pín ẹran yẹn kò sí bí ẹ fojú bù ú kí ẹ bẹ́ẹ̀ pín ẹ bẹ́ẹ̀ léde àmọ́ tí pé kílò kọ̀ọ̀kan five thousand yẹn five kilo two kilo ten thousand yẹn eléyìí lẹ́sìn léde ọ̀nà ẹja forí ojú bù ẹyẹ yàrá yẹ òṣèré à ń kọ́ láti ká máa wọn kan lọ́fàá nílò àwọn ìlú àwọn mùsùlùmí dáadáa everything kó lọ́ba fẹ́ ọ̀gẹ̀dẹ̀ lọ́ba fẹ́ rà wọ́n wọ́n ni apple lọ́ba fẹ́ rà wọ́n wọ́n ni kílò ó di inab dẹ́bínú wọ́n máa wọ́n ni ó di ìṣeré ọlọ́dún ká máa wọ́n kan ní tó fẹ́ tajà àṣẹ tó fẹ́ rajà ó di wà ìkọ́lélá ta'ala wọ́n sọ pé wàíza kàlóhùn àwọ̀zànó omi yóò fẹ́rọ̀ ọlọ́run pàṣẹ pé àwọn ẹni bíi وإذا قالوهم تعلموا وكردوا أو وزنوهم أبي أساو سيسكدوا وكردوا يخسرون وسروا وديكوا فرعون ليكوا في بيبالهم يعني قالوا لهم أو وزنوا أن لهم أفهم وانكفوني أفهم وانكفوني يسمعونكم بك قوله يسمعونكم من بوي أي يسمعون لكم ثم انقروا سنسوا وكان النبي صلى الله عليه وسلم اكلوا حتى تستوفوا نبي ني الكان وانكان شوف كديدي اي وانكان ده كان يو كديدي اي وغلون فلون لو فاون تو وان دي يو تو اكو ويل للمتففين الذين اكتالوا على الناس يستوفون فإذا كالوا أم أوزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون nítorí yóò sùn wọ́n yìí lọ́lọ́ fi pa olùgbé àwọn ìlú bádíànù nítorí yóò sùn wọ́n tí wọ́n wọ́n òkùn lódí àwọn èèyàn lẹ́bí ṣọ́áì tó máa ṣe èrú níbi òṣùwọ̀n lọ́n fi pa wọ́n rẹ̀ ó ti wá ní gẹ́gẹ́ pé láìpò ti di ní pàrọ̀ ní ìsìn ẹlẹ́mẹ̀ ọ̀rùn pé wọ́n lọ tẹ́lẹ̀ ni wọ́n lò ní náà ni wọ́n lò lẹ́kọ̀ọ́ náà ni wọ́n ń lò ní Ah, pẹ̀tró ṣe ti jẹ́ yìí ẹ̀rùkọ́ máa lọ sí ní ìgbà mẹ́ta pẹ̀tró ẹ̀kẹ́ báyìí ọmọ ìrà báyìí ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n ọba so islam ní abẹ́ ẹ̀rọ nǹkan ẹ̀mọ́ wọn àbí karo an Uthman agbára lọ sí ní Uthman radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qala lahu ẹ̀rẹ́bí sọ fún sí ní Uthman pé ìdá àbíkà fìkìl sọ́bẹ̀ẹ́ta kàmáwìyàn wọn wọ́n ìdá ta ọ̀kẹ́l tó bá fẹ́ rànkẹ́ náà dínkù wọ́n fún ẹkùnrọ̀ fẹ́ ta wọ́n fún tó wọ́n sì fẹ́ dínkù wọ́n fẹ́ rànkẹ́ dínkù wọ́n fún hadith 2126 حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك النافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال ودع عبد الله ما أمر نزل ابتاع طعاما فلا يبيعها حتى يستوفيه ẹgbẹ́ ọgbẹ́ tàǹkà fún yàn tọ́gbẹ́ ràǹkà lọ fún yàn kó rí pípò òun àbọ́gbẹ́ tàǹkà ni kó rí pípò òun ọ̀gbá wọlé àtúmàgbàkún ó jẹ́ kó yẹ̀jẹ̀ ó dí wà ilé sí wa pé ẹ̀tọ́ ẹni tó tẹ́rajà ní pípò wọn kan fún owó kó tó sì fẹ́ tàjà náà kọ́ àwọn akúfáwọn yẹn ló fi dáa jùlọ ilé ìlànà fi wọnú ẹ̀ ọlọ́mọdé àfàlọ́gbà sí gbogbo alámàrí wọ ọlọ́ọ̀bà always islam take care kẹmẹ́ tura ní jẹ ni káàkiri ẹran ẹran táwọn ní àwọn ìkọlù àwọn alágbàtà ti tàǹtà yẹn ẹ máa wọn ọmọ ìrìn àdàlẹ̀ wà á lẹ́kùn mùsùlùmí ẹ́ ẹ̀rẹ́dà ara ó ní kọ́rọ̀ ó ni ara ọ ní yóò ní mi mi wallahu ta'ala alam ọba bèèrè kò sàgbọ́n àmọ́ wọ́n bèèrè kò bá mu anábì sọ̀rọ̀ aláwọ̀ kéèyàn ti máa tọrọ nǹkan yẹn kò bá ti rí àmọ́ anábì ní ẹni bá sọ̀rọ̀ fún kí tọrọ nǹkan kí bá ń bèèrè ní ń ni bá tọrọ nǹkan ń sílẹ̀ kò sí fúnra rẹ̀ mi bá òkú sí kọ́kọ́ bá òkú sí mi níwọ̀n bá kí ẹ máa tọrọ nǹkan kí ẹ fún mi ẹ fún mi ó di ìwà ọlọ́kùn sànù wà ní náà mi ṣe wù tó bá wọ́n sì láìkè ní tí ẹ̀ bá bèèrè náà nù ó bèèrè ó bèèrè ara ọ̀ tó bá ti dáhùn ló sì tàbí àwọn èèyàn ó dìra in fact ẹnìkan fi yé mi pé àwọn tó máa wọn bọ́lẹ́dì ẹ̀ yìí tí máa ń ti àtàkpàkó bọ́ lórí ẹgbẹ́ àfihàn mú yìí àtàkpàkó yẹn wọ́n fi dín kankan kù níbẹ̀ ó di kọ́ yọ wọ́ọ̀rẹ̀ kó mẹ́ kọ̀mpútì tó fi dáadùn ni o di naam. Thank you. orí ni bí ẹ̀kùn àwọn àti ó bèèrè yẹn kó kọjá ìsàbúrú mẹ́ àwọn àti ó bèèrè yẹn ìgbà míì tí ẹ̀rọ bẹ́ẹ̀ sí àti ìgbà míì máa torí ọ̀yẹ́ kí ẹ máa tún máa kọ ẹ̀bùn ọ̀yẹ́ kí ẹ máa kọ ẹ̀bùn ó di wà دريني والله تعالى أعلم وعليكم السلام بالله ìgbìmọ̀ lòmí ọjọ́ ọ̀dọ́ ń kàbílẹ̀ lòun wọ́n lẹ́yìn ìfọwọ́kọ̀ mọ́fọwọ́kọ̀ àwọn ilẹ̀ yorùbá wọn fọ ọkọ̀ pẹ́ èrè tiẹ̀ náà nù oye gossip gossip wọ́n ti láìkè yìí àbí ewu làbúrò fọwọ́ kọ́ àti gbé múdù kalẹ̀ ẹ̀ẹ́ ẹwà sí àti change ẹni ọlọ́wọ́ ọ̀nà ẹgbẹ́ àti change ni pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú wáàbí pẹ̀lú agbára wọ́n máa gbá níbẹ̀ ájọ́lá ti gbà wọn kìí wà bá tó bá mú yìí ìdájọ́ máa ká káwà bá sì lọ́rọ̀ ọjà kárí kí tó bá ṣeré àìmú ìlà wà rúra ká máa gbọ́ wọ́n yẹn o àwọn tó bá gbà fún wa yẹn ọlọ́run dẹ̀ fẹ̀dẹ̀ kíkà sí ó di wa ọlọ́run ká tẹ̀lé fòsì tọ́lọ́run ọba yẹn ọlọ́run tó àfọ̀rọ̀ yẹn wa. wa alaikum ìgbéró ìjára fún òun wọn kọ́ wá ní kí n fi aráàmù àwọn ilé ìjẹ pẹrẹ ìsáàmù kan ní ìwé kan wọn àwọn èèyàn gbà lórí wọn ni wọn kọ́ gbé wọn ìgbà àwọn òní ẹ̀ bá ń dáwọn chọ́ọ̀tì bá ń fún àwọn mùsùlùmí ní nǹkan àwẹ̀ tí báyìí kò ní gbà kó mọ̀ gbà fúnra rẹ̀ àmọ́ tí báyìí kò ní chọ́ọ̀tì wọ́n wọ́n máa fún yẹ́ gbà ó di ẹ̀yìn ẹgbẹ́ wọn wọ́n láti ojú ọ̀nà bí fún yẹ́ gbà wọ́n láti ṣe ìgbà mọ́ wọ́n sọ́ọ̀tì lọ. ṣọ́ọ̀tì ni kò yẹ kí yẹn lọ lọ́pìlẹ̀ ṣọ́ọ̀tì ni lọ́pàá wọn ní wọ́n ní ìsìlẹ̀ tó kò yẹ kí yẹn lọ àwọn ẹgbẹ́ wọn fún ẹ̀kọ́ gbà ó di wa. àwọn ojú ẹgbẹ̀rún náírà lọ́dọ̀ tí wọn ó ti di àpá tí wọn tẹ bá lọ Saudi ojú ọmọ tì í ọrụ kùtù á tún bí èrú bí èrú tí wọ́n tún wọ́n ní kí wọ́n dún ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn gbangba ẹlòmí ọwọ́ kékeré yóò báyìí wọ́n á wọ́n tó máa ro àwọn o ju àwọn ìbò yẹn gbọ́ngbàwà wọ́n máa yóò máa fàwọ́ yẹn ààrẹ ìlú máa fọ́wọ́ yẹn wọ́n jẹ́ ṣe irọ́ ni wọ́n ń pa ó di àwọn ọlọ́ọ̀gbà kó sàánú wà ní náà kọ́ẹ̀kọ́ yẹn máa ìkílẹ̀ haúsá nìkan bá yorùbá náà wọ́n sọ fún mi pé níwò níwò ní baptist church níwò wọ́n tún tí wọ́n náírà tí múdù ráìsì méjì méjì àwọn ẹlẹ́hà ti lọ sí láì kọ́kùnrin ìjàmbá ẹlẹ́hà ẹlẹ́hà tó lo tó lo nìkan tó lọ sí láì tó o sì o sì tó burúkú lóṣù ọlọ́run kó lé oṣù kó ń gbèsè ayé wa ọlọ́mọdé àtúnṣe ọlọ́ náà ṣéwù. kọ́láburú mẹ́ dáàmà èèyàn gbúrọ̀ máa fi ṣọ́ọ̀tì náà dáàmà èèyàn gbúrọ̀ máa fi ṣọ́ọ̀tì náà bí sí wàhálà ìṣẹ̀rí ṣọ́ọ̀tì náà àwọ́ ń ṣẹlẹ̀ ṣeré òjò wa gbẹ láì fún wa àtàkì rẹ̀ orí most of the time ó ní ní ìròyìn àwọn ohun àtàkì ìpìlẹ̀ sáwà ní ìgbìmọ̀ káàdì wa gbẹ ìgbìmọ̀ fi ti ní ọjọ́ Monday ni wàhálà yẹn bẹ̀rẹ̀ ẹgbẹ́ máa ṣe amir amir ẹ má sùn lóko agbábọ̀ àwọn igbó ẹnugoro ní àwọn bọ̀ wá sùpàrọ̀ káàdì náà ìjọsọ̀ fún ọjọ́ ẹ̀nu ibẹ̀ ni wọ́n pẹ́ àwọn ni wọ́n máa attack ìdá musulmi máa tàk káàdà ìwọ̀n yẹn lóṣù àwọn onímọ̀ dálẹ̀ kọ́lọ̀ bá ń kọ́ sànù wà ní àmọ́ ọmọ abdan أخبرنا جرير عن مغيرة عن شعبي عن جابر رضي الله عنه قال توفي عبد الله ابن عمرو بن حرام وعليه الدان دين عمر بن جابر oni عبد الله amuru عمرو haram حرام rẹ̀ ní أجبتي ọlọ́mọdé ajẹ́gbèsè pọ̀ náà bá fasta'antum nabiyya sallallahu alaihi wasallam ala ghurama'i máa lè bá níbi sílẹ̀ àgbékọ́ bá mi bì àwọn tí ọ̀gá mi jẹ́ gbèsè kó sì àmójúkúrò àgbékọ́ fún mi láàyè díẹ̀ sí kí ni bá fẹ́ wọn àyàn tẹ́ omi tẹ́yìn ní kí wọ́n dín gbèsè yẹn kù wọ́n yìí wá bí ìlọ́wọ́ kútó bá jábìr bí mo ti lọ́ba rẹ̀ kú fọlámi yẹ fọlù wọn ọkùnrin àtàbí ìdákùn abdullahi àmà gbégá dé òkú ànígbé òkú kala ní nàbí sallam iza abu musallif tamraka asnafan ẹbí lọ àwọn dábìnú yìí kò musọ́tọ̀tọ̀ asnafan àwọn dábìnú báyìí kò kìí báyìí al'ajuwa al'adini àwọn ajuwa níbi ìfọ́gbà olówójú ní dẹ́bìnù olóòdújú olóòsìlẹ̀jù ìgbà olágbára tí wà lára jù oye ọkọ̀ àwọn ajuwa ní ìṣẹ̀pàpọ̀ ọkọ̀ ajuwa sẹ́gbẹ̀ kan wà áfíkọ́ zaid ala'idati asọ̀rọ̀ kéèdè dẹ́bìnù kan báyìí tí ma túbí báyìí tẹ́ kókó sẹ́gbẹ̀ kan ìṣẹ́lọ́ tuntun wáyé kò wá kìsì mi kò wá kìsì mi kòfà áàtò jáàbì ní bá sílẹ̀ ní bá sí tẹ́lẹ̀mì wíyẹn kùmàrùsátù ilẹ̀ nàbí sallallahu alaihi wasallam wọ́n rẹ̀ sálẹ̀mì sallallahu alaihi wasallam kùmù tí náà fajalasa ala ala níbi wá jókòó mi tó gbàjú mi yàgbé nínú ẹwà àwọn fi máa ta fáwọn ìmọ̀ wọn fáwọn yẹn ọ̀kẹ́tùhùn àtà àwòfíàtùhùn lẹ́bí ìlàhùn wọ́n bẹ̀rẹ̀ sí wọn fáwọn yẹn ní pé owó tí mo rí ọ̀sẹ̀ àmọ́dẹ́bìnrin yẹn kò kò ka annáwó la yẹn kùsùn mínú ọ̀ṣẹ́ àánú ṣẹ́gbẹ́ kò sí nìkan tó ní kò mìí ẹgbẹ́ dábìnú àkùnfẹ́wà ní àkùnfẹ́wà náà lọ́wọ́ mẹ́ ní mọ̀ báwọn yẹn níbi ìtàn gbèsè náà lọ́wọ́ àkọ́ قال فرات ابن شعبي حدثني جابر عن عن النبي صلى الله عليه وسلم فرات مع شعبي سيدنا جابر سكني روي قال النبي صلى الله عليه وسلم فما دل يفيدهم حتى أداه أتبع ثم دبن فجد الله أكبر حفظ عبادة بس وربع قال هشام عن وهب عن جابر هشام نقبع عن وهب عن جابر قال النبي صلى الله عليه وسلم جد له ما هو فما قد ما هو كان كوبي ما في سوى يدوبي بس بس وما عندك ما هو في يوع والله تعالى عالم هذا صلى الله على النبي الكريم وعلى آله وأصحابي أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته àwọn mòjíza òjíṣẹ́ lọ́sẹ̀ sẹ́lẹ̀m ni ọ̀pọ̀lọpọ̀ jàrá jàrá ó di eyín ọlọ́ọ̀bá sọ́tara ti ràn dáhàwà níbi sílám lọ́wọ́ dára wọn náà lọ́wọ́ ọlọ́ọ̀bá sánú wà láàkàlì kìyàmà assalamu alaikum tìlá wa alaikum salam tìlá eléyìí tó wípé ṣe wọn ni kòsòkòsòkòsò bẹ̀ àmọ́ tó wá mọ àwọn tó máa ń ta àgàn tó wá ti mọ́ wọn láà wọ́n mọ iye síbí táwọn máa bù fífẹ́ ten naira four hundred naira ọmọ ìlànà balẹ̀ ó ti mọ́ wọn láà ó ti yé wa ọfẹ́ bù wọn bí ará àdúgbò ni ni ọfẹ́ bù wọn ni ó ti yé wa wọlá ọjà tààlà àlùm náà gbogbo gbà a máa rántí ọ̀rọ̀ ọlọ́run pé òtẹ̀kùlá àmọ̀ tẹ́kàtù ẹ̀ka ọlọ́run bàbá bẹ́ẹ̀ láti wọ̀n ọlọ́run onígbà fọ̀rọ̀ yìí wa ẹ̀rọ ilé yàgò ọ̀gbẹ́ fún yín ọdún ọdún àwọn kásìmù wọn máa fi a ní sílẹ̀ ń gbà yìí sílẹ̀ wọn máa lò ó di yẹn sílẹ̀ wọn máa lò wa alaikum kí ni ẹ̀ ẹni ìyára pé wọ́n rẹ̀ ọwọ́ rẹ̀ sì ìgbéra di agbọ́mẹ́wàá fún yẹ̀ lọ́wọ́ tí ó kẹ́kọ̀ọ́ ìdílé lórí ìdílé lásán lórí mọ́ra àti ìdílé

ní ọ̀fún ìyàwó ẹ̀ ní sí ìbejì ìyàwó ẹ̀ ni dáàmà inú ilé ẹlẹ́rìí máa bí ó ti ṣe ìgbà tó wẹ̀ tó kò tó ẹ̀kọ́ tó máa fún ọkọ̀ ẹ̀ fara máa nípa ìṣe dáadáa sí náà ni dáàmà jíjẹ́ bí agbára lérò kó máa gbọ́dọ̀ lé náà ni kí ó lè bá kíjà lè bà parí nípa ìdájọ́ fún nǹkan ìṣe dáadáa sí ọkọ̀ ẹ̀ náà ni ìjà fi parí kò sábúrú mẹ́ kódà in the process kọ́mọ̀ ọba sọ́ọ́ ọkọ̀ ẹ̀ bá kú ọmọbìnrin ó dògbò ẹ̀ ẹ̀sẹ̀ ìkó ẹlẹ́kẹta ni eléyìí kò ní dáná fún un ẹ̀mí gbínú lè rẹ̀ tí wọ́n wà nù oyún ló kù ní ọgbàlé fún yéjì máa san ooo ìdí wa ń gbé yé jùlọ nìyẹn ìyàwó ìyàwó gbọ́dọ̀ máa dáná fún ọlọ́kọ̀ àyàfi náà pé ọkọ̀ náà nà pé àgbọ́dá yìí o ìyàwó rẹ̀ sílé ìgbọ̀nìgbọ̀n àbùdé àmàlú yọ̀ǹda ọkọ rẹ̀ ni ó yé wa nà. ìyàwó rẹ̀ tí yọ wọ́n kó fún sẹ́kì. báyọ̀ ń tọ́wọ́ olùkọ́ lè ṣe olóṣe báwọn ọmọ rúkì tí wọ́n jà bí ọ̀nà Abíọ́lá ni ma ń ṣe concord nípa magazine re ekpo àbíkí náà pé kọ́ wá ní òun fẹ́ resign ó ní òun resign pé níparí oṣù ló ń lọ ó ní ara o ó ti ṣe kí wọ́n ní kọ̀ọ̀kọ́ lẹ̀kọ́ ọjọ́ máa dáná oúnjẹ fún ọkọ̀ ó ní máa lọ lónìí ó ní manager ẹ̀ organize send-up party fún ó máa lọ ó di àtúbọ̀dé rí nù ó wà àrùn kílọ̀ fàtí ìjà yẹn ó di àwọn obìnrin míì tí wọ́n ń dánwò lé ọkọ̀ wọn ó burú jáyé tí wọ́n gbọ́ nǹkan mi ti tẹ̀lẹ̀ èyí obìnrin bẹ́ẹ̀ pa ní kọ́mọ́tà mi jẹ fún <laughs> olùwẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ṣe rẹ̀ léṣe ni àwọn òdìyẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin kan ní fóònù olóògùn rẹ̀ má pè ní kílẹ̀ àṣà rẹ̀ ẹ á gbogbo tá a ṣe ẹkù mọ̀ràn nígbà kọ́mọ̀ nígbà tó ń dé sí màrí ó di fílẹ̀ yọ̀rọ̀ yọ̀rọ̀ kiri tàló bi yọ̀rọ̀ ó di ó kọ́ báyìí ń tọ́ fi hàn mí bá gbogbo báyìí àwọn èèyàn jẹ́ nǹkan kíkan o wọ́n jẹ́ kẹ́kẹ́ ga oòrùn ẹlòmí ìgbẹ́ ìgbọ́kùnrin náà lọ́rọ̀ ahùn wọ́n rọ̀ ní wọ́n rọ̀ lọ́wọ́ túláàsì mo gbọ́kùn ìjọsọ fún àìpé obìnrin kan mẹ́ jáde jáde bó ti wù ọkọ rẹ̀ wá gbà ọkọ rẹ̀ wá gbà ó bá lọ́dọ̀ aláàfáàyàn aláàfáàyàn wá ní ó ti lè sí dáwọn sí oníyọ́ra odidi àgbò àwọn òsì tí àgbòyẹ bá dún ní ó fẹ́ lòdì ní ìyàwó rẹ̀ ó sọ̀rọ̀ ọkọ rẹ̀ ó sọ̀rọ̀ bá rí àgbòyẹ mẹ́lẹ̀ bá ṣe àṣírí bẹ́ẹ̀ni mẹ́rin bẹ̀rẹ̀ sí gọ́ọ̀ sí wọ́n á gbọ́dọ̀ ikú kò lè ṣe ẹ̀kẹ́ máa ọbẹ̀ tọ̀ gan ni kò lè ṣe pé wọ́n fẹ́ tọ̀ àgbẹ̀rẹ̀ ti jẹ́ra wọ́n wá lọ́jọ́ ọ̀rọ̀ àfáàní padà pé kíní yìí máa ti kọjú kọjá ó sọ fún wọn kó tó wà lè sí bọ́nà àti alábòjì bí àtàwọn lọ sọ àgbòdì alàyè mọ́ni kò sí táwọn ìlú èdè o wọ́n bá ti máa rẹ́ lómi tó bá lọ́kọ́ gbọ̀ díẹ̀ báyìí fún ìyàwó rẹ̀ kẹ́kẹ́ kó náà ni wọ́n ti dẹ́ nǹkan wò lára yìí yorùbá sọ pé wọ́n ti forí ẹ̀ gba àárọ̀ wọ́n lé o àti kọ́lọ̀ bá rọ obìnrin fún yàn

ọlọ́rin ètí ìṣẹ̀tọ́nà lẹ̀ ọkọ̀ ìdẹ́rùgbà yìí ọmọ bá ti rọ́ọ̀lù ìṣẹ̀tọ́ ọ̀túnbẹ̀ ọmọ ètí obìnrin iná kẹ́ìlà ṣètọ́ iná kẹ́ìlà àwọn ọ̀nà gíní azim ọlọ́rin ètí wọn àhùn ó lè obìnrin ó lè máa kú kọ́nẹ̀lì kan bí hàn pé kọ́nẹ̀lì abib ọ̀làdé gbẹgbẹrẹ jẹ́nẹ́rà sójà wọn àwọn imam sí wọ́n sọ yorùbá báyẹn ní ó wà ní nda ìgbà yẹn ìgbà yẹn kọ́lẹ̀n ó bá fẹ́ àwọn kìtì la ilẹ̀ nìyá yẹn bá plan fún nìyá yẹn bá plan fún la ilẹ̀ ó níjọ́ tí yìí bá wà lọ́dọ̀ yàrá kò ní sí wàhálà nínú wàjú wàjú pé ní flag náà jẹun gbé wọ́n wà lọ́dọ̀ ìyàwó kí ló fi mẹ́jọ yẹn òun ní sùn ìyáálé yẹn ọ̀gbádùn ní dé ń bì ní ọmọ àhókọ́ wàhálà àti ìlú rà ọmọ àti títí títí àwọn ọjọ́ tó wà lọ́rọ̀ ìyálé kò ní sí ara ẹ̀ kò fúra ìyàwó ẹ̀ wọ́n sọ pé ọ̀gá síkà ní ẹ̀ fúra pé bá wà lọ́dọ̀ ọ̀rajà kò sí pé àǹtà rẹ̀ àwọn ọmọ ìgbàlọ́ tó ń wà ní tò bẹ́ẹ̀ sì ni kí àwọn sì ní tó wà kalẹ̀ kó lórúkọ ojú bẹ̀rẹ̀ kí mọ́ dà lóhùn ẹni wà kalẹ̀ fún ẹni tó ó ti bẹ̀rẹ̀ <laughs> ó ní nínú tó wà ní ìrùjọ́ ẹ̀ lóòótọ́ ní ìyálébá kẹrẹ̀kù adam kọlẹ̀ ṣẹ́gun súgbàrí kọlẹ̀ ṣẹ́gun súgbàrí jẹ́rọ fúlàní fúlàní jí ọwọ́ra fúra àti núnù ní ó núnù bá ní àdúgbò ti tẹ́ jíkọ̀rọ̀ gbé núnù wà fúra ní fúlàní máa ń jẹ fúra ọmọ ẹgbẹ́ núnù lórí ọ̀rọ̀ lónìí kan ó kó wọ́n jẹ́ ó yẹ fúra ó bá bí nínú lè ó bá mú nínú ó yẹ fúra yẹn tán ó bá mú nínú lórí fúra fúra ní púpúpúpúpú rẹ̀ ó ní ṣe ìlú fún àdó ó ń tẹ́ àbúrò náà wà ní wọ́n ń lé àbúrò náà wọ́n ti bá ayé àbúrò lọ́dún ká ní pípẹ́ kan náà ní wọ́n jọ. àbúrò ìyàwó àbúrò wa ń dáná lọ fún ẹ̀gbọ́n akẹ́gbọ̀n wa bẹ̀ wá jẹ oúnjẹ nígbà bá wọn. dábùrú mbẹ ó pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ ni. yọ̀ǹda ọkọ rẹ̀ náà ni pé ń dáná tẹ̀gbọ̀n rẹ̀. dábùrú mbẹ dábùrú mbẹ ọlọ́run sàlùwà. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك وعليكم السلام بالله لا ما بينو جلوبا لكن انا كباس كبا وستات انا بس بروجرام لوني ما رجي شيكا ما نعم

nínú lẹ́kọ̀ọ́ rẹ̀ náà ló mú wá sí ọjọ́ kẹta ọjọ́ kẹta ìgbà àwọn àwọn ẹlẹ́gbọ̀n àwọn ẹlẹ́gbọ̀n ló ń ṣe ìdààmú wọ inú ìjà wọ́n ti tọ́jọ́ kẹta wá láti ṣe ọjọ́ kẹta ìgbà àti ẹ̀ẹ́dọ̀rọ̀ Thank you wá lórí ẹ̀yìn àbẹ̀ pé òun gbọ́ lẹ́gbẹ̀ẹ́ àbàdàn kan lẹ́gbẹ̀ẹ́ bí òun máa kó lè gbàrà ní ọ̀bá ọ̀bá ìlà ẹni ìdílé yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́. Fádà bọ́ wá dá wọn ilé ilé ìwé gbàrà oúnjẹ ìjà ìyẹn kò lọ sí káàlù ìgbé ẹ̀yìn ló mú owó owó ní owó wáyé ilé ìwé gbàrà ilé ìwé wọ́n sọ fẹ́ẹ́ ti jẹ́rẹ́ yìí ní nígbà tí àkókò tó gbé gáàrà tó iná tó lè gáàrà tó iná àdájọ́ ìṣe òní ìjọba ọ̀nà ọ̀bà ti gbé àpò àwọn ní ìlú àbájọ tó bá ti gbé ìlú ọ̀pọ̀ ìlú ọ̀gá àpá tó lè gbé ìwà ilé ìlú ìlú àkọ́kọ́ kan tó wọ́n ń bá ìlú ìlú ìlú ìlú ìlú ìlú tó o tó gbìyànjú bá ráyè súnmọ́ kí èèyàn sọ kìkì hàn àfáà tó mẹ́rin àfáà rẹ́díò ìjọba kan sọ pé Ibn Jarir oni kúnnà na ọdún ìtìmá wà sánà àtọ̀hán kíyà gánà oúnjẹ kíyà sí oúnjẹ nínú níyà hà náà bọ́dí bẹ̀rẹ̀ òkú jẹ́ ni kójọ kánà gánà oúnjẹ àwọn sábà pé sábúrú mẹ́gbà àwọn sábẹ́ náà kójọ sọrí kíátẹ̀rẹ̀ kójọ àdínyàn méjì mẹ́ta mẹ́rin فذهب رسول والنفر من أصحابه حلو على بحبه وكانوا وصابيره مثلا مثلا يقول أنا أرجع أنا بكيف كيف أرجع أما يعني كلمة بي àtàkùnrin yóò lè bí màmí màá tí bá wà màmí bẹ̀bẹ̀ yìí ẹlúwà bẹ̀rẹ̀ sí wáàzì fún har ọmọ anìjẹ́ ọmọ ẹni tó bá rẹ̀ bá kú ọmọ ẹ̀yọ́ sí kẹrìngà har sí ní ọmọ òbúrọ̀kà tó bá ọmọ mẹ́ta nǹkan ibi ìṣẹ̀lẹ̀ náà yẹn wọ́n àti ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ ó di wa ó wí ìkọ́lọ́ ìṣẹ̀lẹ̀ pé ó dà níbi lọ pẹ̀lú àwọn kìnnì ìṣẹ̀lẹ̀ àwọn àtàkì ẹ̀ wúlò ìkúndùn kan bẹ̀ àmọ́ sí àtọ̀ àmì yẹn mo ń gan ní ewu bẹ̀ náà fà wí nìyí àwọn sánà àtọ̀ àmì kúnnà náà ó dùn jáde ìdàkọ̀rọ̀ ẹ̀ náà ni àkíyàn máa dáná oúnjẹ káwọn yẹn máa kọ́ níyàá àwọn ọmọ yòókù jẹ́ ni owó fi hàn án wọ́n dáná oúnjẹ ìṣẹ̀rí àfọ́ramọ́ oníkọ̀rọ̀ yẹ́ àrọ́dọ̀ sí ẹnu wọ́n bá bẹ̀rẹ̀ fún tẹ́lẹ̀kùn ìsúnnà وأما قدام السنة ما كنت تتكلم في أحد الرسول صلى الله عليه وسلم أخبرني أقول يعني كلام السنة ما طبعت عن النبي صلى الله عليه وسلم من قول أو فين أو تقرير كلام السنة مية كنت ما نصر النبي صلى كنت ما نصر صلى أبروف ولا يا النبي صلى الله عليه وسلم بات ما فيه وجد النبي عبر الله أبروفه سريع ونجمع أدوانه àwọn èèyàn wọn kọ́kọ́ máa gbọ́dọ̀ nípa ìṣúná fún wọn nígbà kan akọ́kọ́ òfin kí ló ń pèlè súnà súnà ni máa sọ́kàtà àni nàbí sẹ́lẹ̀ min káwọlì níbi sọ àwọn òfin ní àbẹ̀ àwọn tẹkìrìrì àti tí wọ́n ṣe wá dákẹ́ lórí ẹ̀ fún àpò àwọn èèyàn náà súnà nìyẹn àwọn ni wọ́n sọ̀rọ̀ ìtọ́rí ìwọlé gbàgbà lọ ọ̀rọ̀ wọ́n gbà lọ lẹ́yìn ẹ̀ ti pé wọn dáná jù fún àmìlẹ̀ ìgbà pé ó ní nínà ó ní fi áàdì rẹ̀ sọ́sọ́ tọ́kọ̀ kan lọ́gbẹ́ fi áàdì àmì nàbí sẹ́lẹ̀m fi áàdì nàbí láyé nàbí sẹ́lẹ̀m ó di àwọn kúnnà ọ̀tàlẹ́gbàwé àwọn sàhábà lọ́dún láàrin àjùmáyìn ó di kó sànù wa àwọn èèyàn yìí náà àwọn tọ́wọ́ báyìí náà bá ń pàdé ọlọ́wọ́ sànù wa ẹnìkan lè bèèrè bèèrè lálẹ́ káfí kílẹ̀ ẹ̀rọ yẹn ó di ká kílẹ̀ ẹ̀rọ yẹn rẹ tó ló gbọ́ náà ń pinnu rẹ́díò lè máa máa ń tẹ́ ó di wa wallahu ta'ala alam naam. Naam. Naam. Hmm. Ìyàwó kejì yẹn kìí ní ìlú ọkọ yẹn, ó ti wà lọ́dọ̀ ọ̀gbẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ yìí, ó máa ń gbé gbogbo òun ti pé èèyàn ní ẹran ìyàwó tó ti jẹ oúnjẹ ọkọ tí ìyàwó ti ti jẹ látàrí pé ní òpin ọgbẹ rẹ ti òpin ọgbẹ rẹ. ọ̀ àṣọ ń gba gbogbo fún yọ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n pín ogún wọ́n ti pín ogún kò fún ìdàkọ̀ kí ní ọkọ̀ fà. láìpẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́pẹ́ àwọn abdullahi masu pé anẹ́sì yóò ti di mansour pẹ̀lú mansour àwọn mọ́sọ́kọ́ súnmọ́ ẹ̀mí anẹ́sì yóò ti di mansour pẹ̀lú àyà oṣù mẹ́rin àti mẹ́wàá yẹn lọ́pẹ́ àyà ìpìtà àbúrò jẹ́ ẹ̀ láti bẹ̀rẹ̀ mọ́tò àyà yóò abdullahi masu ní ó ti di mansour pẹ̀lú àyà wọ́n sọ̀rọ̀ pa pé oṣù mẹ́rin àti mẹ́wàá yẹn ó di yé kódà kó tó bá yẹn gẹ̀ẹ́ dandan kọ́ ní kọ́ parí okùn kó tó ogun dandan ni kí kọ́ ní kébìnrin parí okùn tó bá sí lẹ́yìn oṣù kan kódà tó pín ogun lè fi. wọ́n yàn wọ́n ni wọ́n yàn wọ́n jẹ ni ó di wa.

àyèmọ́ yóò bẹ̀rẹ̀ ilé okùn ìtòkúrọ́ ní ọ̀nà ìdálẹ̀ kìí àmọ́ àyèmọ́ yóò ọmọdé pé òkú kí wọ́n tó pín ogún ọmọ ìrìnàjò àlè wọ́n ní àwọn èèyàn jẹ̀ ní ó dìrà so inú tó àyẹ̀kú máa dìlé náà ni ogún pípín kó sì máa pín ogún ó dìrà wallahu ta'ala alam ọlọ́run ṣe rọrùn ọlọ́run ṣe rọrùn Ìjọba ti wọ́n ní olóṣèlú ìta, wọ́n lọ láwọ̀ bọ́, ẹgbẹ̀rẹ̀ ta ó bùrá, ìgbà, nígbà òun kìí yóò kò tí ìtúgbà dáadáa náà ní àrídà àbúrẹ́ ni inú àwọn ọmọdéjẹ̀mú tó ní ìsìkìlá wá náà ò sí máa ń kọjá ókó mẹ́ complete so kọ́tùmọ̀ tó àforíjì náà ní kọ́tùmọ̀ tó àforíjì náà ní kọ́lẹ̀ túnbọ̀ complete mẹ́ complete ó yé wa dáhùn àbúwá náà so Naam. Mú ọjọ́ ìṣẹ̀yìn, ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ àwọn gbogbo yìí wọ́n sanwó ẹgbẹ̀gbẹ̀ já tí gún wa. Ọlọ́dẹ̀ bá ṣe bí i àwọn ìṣọ́rọ̀ bá lè jù Ẹgbẹ́ ọjọ́ ẹjọ́ sanwó àfáà àdúgbò àwọn àgbàlagbà àdúgbò aláàtọ̀ mọ́ ìgbàgbàdà wa ẹ̀yà kúrò wọn bá wa bá bá agbára wọn tí wọ́n ti fẹjọ́ tó àwọn àgbàlagbà ní o ní o bá sọ̀rọ̀ kọ́ọ̀tù sí àti ọ̀rọ̀ dání bá rí pé kò fẹ́ àgbà ọ̀fẹ́ máa lọ ní ìpínlẹ̀ kọ́ọ̀tù sí ìgbà tí kò rà sí kọ́ọ̀tù wa pin ó dèbè ó lè ti gbé oúnjẹ náà jẹ kọ́ọ̀tù wa pin wọ́n gba ten nínú dúkìá yẹn ó di yẹ wa wallahu ta'ala alam subhanaka wa bihamdika náà sì fòkàsí ẹjá lọ bí irin yẹn ọlọ́ọ̀tọ̀ alẹ́